tí ààrẹ òpìtàn lẹ ìbàdàn olóyè abbas ṣe ń fi àwọn òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ ọ̀nà kakanfò lẹ yorùbá lórí bí wọ́n ṣe ní ààrẹ gani adams ẹ̀wọ̀n eh, sọ àwọn ìtàn yorùbá bó ṣe yẹ kí wọ́n sọ ìtàn dùdúà àwọn ìtàn ààrẹ ọ̀nà kakanfò.